Anime, ẹ̀rọ gẹ̀ǹfà, Anigbo, Alede, Alipara, Alitoki. Okay. Sori gbogbo tó wà bí bàyìí pátápátá. Àtàlákọ̀ni àti ìgbéni àtẹ̀gùn sí ti mo é ti bẹ gbogbo ẹ̀ náà ní bíbọ́ra ẹ̀. Bọ́ta wù a máa sanwó gbogbo ẹ̀ ìsìlámù ọgbà ìpè bí ìgbà tí ẹ ti mọ̀ ni pé èyí tó súnmọ́ mi gbọ̀ngàn ni mo láìkì jù máa jẹ lẹ́yìn ẹlẹ́fọ̀ọ́ ìrọ̀lù àti kìnnìkan jù bẹ́ẹ̀ lọ. <laughs> Thank you. sacrifice. Hoje Papo Chico. Oúnjẹ ọ̀rẹ́ wọn dábí ìrora jù. O ti ń wá bí tẹ́lẹ̀. Ah! Máa ń wá dáadáa. Ibẹ̀ ni máa fi bá yín ọ̀dà. Hmm. Bẹ́ẹ̀ sà. Mo gbádùn oúnjẹ wọn jù dádì. Hmm. Àwọn gúdù gangan ni o. Ó dẹ̀ máa máa gbóná ni. Ẹ bẹ̀rẹ̀ dé pàdé ẹ̀fọ́ yẹn dá lóòótọ́ <laughs> ẹdẹ wà ń bẹ̀ hmm. mo fẹ́ yí ẹ̀fún wọn á kọlu oh. <laughs> wonderful. Hmm. Hmm. ẹ̀fọ́ yẹn náà tún soft. máa ń gé àwọn pọ̀nmọ́ kan wẹ́wẹ́wẹ́wẹ́ báyìí sínú ẹ̀. gbèrú eléyìí. ọ̀dọ̀ my daddy agbákin wà ọ̀gá o orú nǹkan báyìí wá bí. ẹ bá tún tẹ̀sí kí chicken yẹn chicken yẹn make sense dànù. ọjà àti ẹ̀sọ́ pé o use mọ́. ah dadi ebi ni mo ti máa ń ba yín ọ̀dà. is that. ebi ni. wọ́n good gangan ni jọ pé kọ́mọ yẹn gbómi sàn wá. ẹ ti jẹun tó nà. tí wàá ókè mélòó ni fẹ́ jẹ. jẹun ṣá. ẹ ẹ ó yá gbómi gbómi àwọn gbómi àwọn ẹ kì í jẹun. Ah. ẹ ló ní gbogbo owó yìnyẹn ló jẹ rẹ lọ fún wa ní bíi God bless you. ẹ ó mú àgbàlagbà tọ́jú. ọmọ náà fà ẹ. ẹ mú un. hospitality ó ga gan. wọ́n á wò ó bóyá dádì ọmọ tẹ mọ̀ ẹ pé ah, àfọ̀n sáwé ń wò bóyá kẹ̀kọ̀ọ́ fún ní iye kan kó kàn fún mi pé o oh, ah, àgbà kí wá bí o. gbẹgbẹ bíi chicken. Hmm. ìran kéré nìyẹn kí ló rò pé ká fún. dadi ẹ ká báyìí four hundred thousand ṣeré. four four hundred thousand. is it four hundred naira or four hundred thousand. ah dadi four hundred Eh, eh, mú bẹ́ẹ̀ tó ń gbòòrò ni agbáki one agbáki kan ṣoṣo ló wà gbogbo àgbáyé yìí ẹ̀yin dẹ̀ ni Daddy, omo yìí gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ìlú mọ̀ pé òun bá yín pàdé. excuse me. yes sir. ó gbọ́lẹ̀ kan tí wọ́n ní gbogbo oúnjẹ tí wọ́n kó sórí tébù yìí ajẹ́wò wa ò jẹ́ wa máa sanwó ẹ̀. dádì ẹ má yẹ ká kàkúlẹ̀tì yẹn irun nìyẹn dádì mi. lẹ́yìn yẹn tipping lásán fún òun nìkan ní four hundred thousand naira. dádì mi ẹ pọ̀ ju yẹn lọ even sir tá a bá sọ pé one million kò yẹ kó jẹ́ bákan ọmọ yìí gbọ́dọ̀ gbúrò yín yí káàkiri àgbáyé ẹ̀ẹ̀kan ṣo náà máa ń pàdé irú yín ní lifetime ẹ̀ẹ̀kan ṣo ni. ó mọ̀ rí ni yàtọ̀ sí pé ó wà ní oúnjẹ yìí. àdáni ah, mi rírí o mi ò rí but ẹ mọ̀ pé èmi láì kí máa protect interest yín ah agbákin one agbákin of the world. tó bá jẹ́ pé torí pé o fẹ́ protect interest mi jẹ́ ká fún because ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀. dadi mi is talking. four hundred thousand ṣáàṣì ní cash. Ah, dadi mo ṣe báyìí dé láti báǹkì ni ṣé owó ìta owó oúnjẹ orí tébù lọ́tọ̀ nìyẹn o. dádì àti kí a yẹn ẹ fún ní four hundred thousand as keeping. àtìkẹ́ hundred hundred. ó lè fún un àwọn sì kọ́ ní kó wá gbà. ẹ wo. ẹ jàre lẹ́bi. wo àgbákin wọ́n ní wọ́n láìkí sábìsì ẹ̀.

dáàdì mi wà òkè gan-an mo ní owó lọ́wọ́ rà tí mi ò bá ṣiṣẹ́ adult ni mi ebi lè máa pa mí pẹ̀lú nǹkan tí dáàdì mi ní bọ̀ láti kékeré títí di ìsìn náà ni mo ti nígbàgbọ́ wípé nǹkan yìí nǹkan wa ni ó yàtọ̀ sí nǹkan yìí nǹkan mi ni láti sọ àti mo fi decide pé gbogbo nǹkan tí mo ní pátápátá tó jẹ́ tèmi òun ni mo fi dá business sílẹ̀ mi ò kí ẹ̀yẹ tó lè wù kó máa wọlé mẹ́mọ́ pé very soon ó máa ju bó ṣe wà ẹ lọ so mi ò ní àláwọ̀ ẹni wọn mi ní fàyè sílẹ̀ fún ẹnikẹ́ni tó wà nínú complain láti bàbá ìjẹ́ fún mi no kò lè work torí ògùn mi ò ní mo fi dábìí sílẹ̀. èló ni o gbé room sílẹ̀ fún Akínọlá. ẹ má bínú sá. no no no no no nǹkan tí mi ò like nìyẹn béèrè lọ́wọ́ òun o tí mo hate gangan nìyẹn question ni mo béèrè lọ́wọ́ ẹ̀ náà wàá dẹ̀ dá mi lóhùn èló ló gbé room sílẹ̀ fún Àjọlá. ẹ má bínú sá. ah bọ́bọ́ ìtì sick ṣé kejì orúkọ ẹ̀ nìyẹn ẹ má bínú sá so tó máa fi bà gbogbo bíi náà jẹ́ ẹ má bínú sáré tó máa fi sọ òtẹ́ẹ̀ di family hotel tiẹ̀ ń sìn tó máa kó gbogbo everybody síbẹ̀ tó ò ní gba five naira tó ò ní gba owó tí ẹ kò gbà tóṣù bá dẹ̀ parí irú yín náà máa complain káàkiri most especially ìwọ last month ó mọ̀ kété tí first ló dé on the thirty náà ló ti ń rún mú tó ti ń pariwo rà abẹ́kọ̀ọ́ àwọn tó gbọ́ gbọ́ náà wọ́n dẹ̀ sọ wọ́n sọ́kàn mi mọ̀mọ́ lè filẹ̀ bí àbúrò ní gbogbo yín jẹ́ sí mi ó ń re owó rúùm ò gbà pé ìbúra ti fẹ́ rówó sàn fún yín gbà tẹ̀ ṣe wẹ̀ má gbìyànjú rẹ̀ mọ́ má ṣe rẹ̀ mọ́ o ìwà tẹ mọ̀ mímọ̀ yẹn last time tó máa ṣẹlẹ̀ rẹ o next time máa fire yín ni o. ta ló jẹ́ Bísí Akínọlá. ẹ ẹ mo mọ̀ pé wọn náà nítorí ẹ̀ ló ṣe wà ń bí why to kàn máa ń débi ṣé time tó bá wọ ẹ sọ fún mi òun tọ́ traffic ni sir. traffic bọ̀ o dẹ̀ mọ̀ kó ń bọ̀ ń bí ṣe o dẹ̀ lè di ní time tó fi lè meet up pẹ̀lú ibi tó ń gbé òun wá láti Ìbàdàn ni wá láti Òṣogbo nínú peter wàyí náà ló ti wà next time tó bá tún pẹ́ kó tó dé ibi iṣẹ́ yìí dẹ́ lọ wá ṣẹ̀mí o iṣẹ́ ìmí ok tí bọ̀bọ̀ tó dúró ń bí tí ò bá wà competent enough ó ṣe problem kì í ṣe fault yín ní gbogbo ilé tí mo ṣe tí mo rojọ́ yìí no ó ní ó wà okay tó bá wà okay ó yẹ kó ti ṣe nǹkan tó yẹ kó ṣe family ni mo fi ṣe ilé tí mo ń ṣe mi ò lè jẹ́ kẹ́nìbọ̀dì bá bí ìjẹ́mọ́ mi lọ́wọ́ ok. Mistrust, mistrust, mistrust, mistrust. ẹ̀yin guys iṣẹ́ ti wá rí i pé ọ̀rọ̀ wa dàbí ẹni tó ń wáfà tó rofo mọ́tò six million naira adẹ̀takúnyàn ní eight point two alólàrí àràbò ẹ̀ irú wàhálà wo lè lè báyìí. bọ̀bọ̀ ìyẹn kọ́ ni yíṣu bá ń sìn o ṣé a máa ti sọ pé ẹni tata mọ́tò fún àtàwa àtẹni tó ṣe fake check fún wa tábà ti rí wọn àti wọ́gà o. ṣé ti rí ṣe rí mọ́tò tí mo wọ̀ Africa tani o yes we need to sell this car. ọ̀rọ̀ mùgọ̀lẹ́ méjì ń sọ lẹ́nu tábà rí mága tábà ta mọ́tò yìí three million n bọ̀dá ti rí three million tó kù kódà tí a bá gbé mọ́ mi ta ẹ lè rí three million. Ah. Eh, ṣé àtiwá wọ gàù báyìí. gàù ni o. Ah, uncle. èmi mo ní star pé wá kí ló dé ṣe sọ pé kó lọ terminate oyún ẹ̀. actually doctor èmi ò sọ bẹ́ẹ̀ o mi ní kó ṣe yín ọ̀tọ̀ but òun ló kàn decide wípé mi ò wọ́ tó level mi tó tó ó dẹ̀ ti lóyún fún mi and she said she won't keep it kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe decision ẹni èmi kọ́. ẹ̀gbọ́n. ó yẹ kó ṣàlàyé fún ọ bọ́ọ̀bù ló ń tà ní junction kí la fẹ́ fi bọ́ọ̀bù bọ̀ um, ọ́n so èmi rò wípé the best solution ta lè ṣe òun ni káka mi ètò yìí mi ò mi ò mọ̀ kan tí ó wù pé mo lè ṣe jù ibi bọ́ọ̀bù ẹ̀ máa ti bẹ̀rẹ̀ ṣe rí i pé ẹ tó ṣe bọ́ọ̀bù ẹ̀ náà ẹ mọ how many times tó ti try tó ti kojú tí gbogbo àgbáyé lò àwọn lẹ wá fi rí bí kú ọkọ yín mọ̀rúbà wọn tí ọba ti ní kọ̀kọ̀ tó ń ṣe ìgbìyànjú ẹ̀dá ó máa ń fa sábàbí rè ni ọlọ́mọ ẹ̀ka rí ikọ̀ gbogbo lóòótọ́ fún àyìn àwọn èèyàn máa ń ṣẹ́yìn sílé ńsìn ọlọ́mọ ẹ̀ka rí ikọ̀ gbogbo tí ọ̀tá yín bá kún kọ́ lẹ́fẹ̀ẹ́ máa sọ àṣàyè ẹ̀ ẹ wá ṣẹ́dá àwọn kan wà tí ò yá wọn yẹn owó tí wọ́n rí pé tó bá ti lóyún kọ́ lọ ṣẹ́ prevention is better than cure tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ pé tẹ̀ protect ara yín ìyẹn one káwá sọ pé ó ti wá ṣẹlẹ̀ náà there are ways tó ti wà lórí hospital tí wọ́n á ń bí àwọn àwọn philanthropist tó pọ̀ tó máa ń wà ta ló sick ta ló ṣe tí ò lè foot bills wọn wọ́n máa ń fún wọn owó yẹn wà funds yẹn wà lọ́tọ̀ wọ́n bá fi take care fún àjẹbá wá sí wọn tó ní ká má ṣe náà mo ìbá ń sọ̀rọ̀ tẹ́ bá ní interest sí wọn ká máa fún ní form ẹ máa feel so gbogbo gbọ́mọ ẹ ṣe máa di pé ó dé level tẹ́ máa fi bíi gbogbo ẹ̀ la máa ṣe ìjẹ́bàlẹ̀ tún bí tán even before then ọ̀nà àti ṣe tó dáa àmọ́ ẹlòmíì tó yẹ pé tó bá ti bímọ báyìí ọ̀nà ẹ̀ là nìyẹn so ẹ̀jọ́ ẹ̀yin náà nínú àwọn tí mo sọ yẹn náà máa bá wọn sọ̀rọ̀ sẹ́tínẹ́tì kàwé kò sí ìkọ́ tó ní kó máa kámẹ́rà ẹni ràn yín lọ́wọ́ so no problem irú àwọn náà ló àmọ́ táwọn ṣe ọ̀tọ̀ àwọn náà bá ṣe àṣàmọ̀ báyìí máa ṣe tíyà òfin ní jẹ́ ọmọ. Um, Dr. Ṣẹ́gun honestly we really appreciate it ṣẹ̀rí ọ̀dẹ̀ sọ èmi máa ń lérò wípé ìlú òyìnbó ni nìkan ni irú ẹ̀ wà mí mọ̀ pé as a Nigerian àwa náà wà entitled sí irú àwọn kan mọ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ̀ sọ tóun bá ti agree láti fi sílẹ̀ gẹ́gẹ́ máa wo bob tó kò kì í ṣe àwọn sixty watt hundred watt ẹ̀ máa wọ́n thread àwọn expensive ones yẹn àwọn ni mo fi fi ń manage this bọ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn ọlọ́run fún yín ṣe sá no problem so. Um, tó bá dọ̀ máa ti pè máa fún yín fún ọ̀tọ̀ máa fẹ́ so no problem. thanks so much. you're welcome. bọ̀dá mi ò mọ reason tí ẹ fẹ́ fa wàhálà lórí nǹkan tí ó wà lẹ́yìn o bàbá tó fẹ́ ṣe birthday ni wọ́n láwọn ò fẹ́rò olùdíje ká ti ṣe tí o jẹ ká ti ṣàdúrà. gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe jẹ́ ká ṣe nínú sítírùmù bí àbí ṣe nínú compound náà wá ìta máa fi lọ sí event center kan láti sọ pé a fẹ́ máa lọ waste owó bẹ̀ owó tá a fẹ́ waste yẹn ló ń bè mí nu èmi ò fẹ́. olùmìdé sà olùmìdé sà bọ́dé ọ̀rọ̀ ni àbúrò ẹ̀ sọ kò síbi tí a ti ṣe àdúrà ọjọ́ òbí tọ́lọ́hún ò gbà kásá ti ṣàdúrà pé ìta ṣe lọ́dún yìí o ká tún ṣe ẹ̀mí towó tọmọ kápẹ́ láyé ká má ṣàìsàn ká má kúkú òjijì that's all. dáàdi ẹ bá bẹ̀rẹ̀ àdùnnú sá. sá ṣẹ́rí life it's about levels ngbà tóun dé tó lóun wá bá wa lò few days èmi rò pé ó máa sọ nǹkan tó meaningful lórí birthday ni but life is about levels etiquette a lè fi level àgbákiwé just ordinary person ah tá a máa ṣe pálọ̀ party fún ẹ ẹ a gbọ́dọ̀ ṣe party ní ibi tó yẹ ká ti ṣe ká pe àwọn tó yẹ ká pe àwọn jankan-jankan kọ́ wípé ah àgbà kí ló ń ṣe. all this to your pocket. no To all whose pocket bẹ́ẹ̀ dáná lówó all the expenses is not coming out from your pocket owó dádì lásán rọpẹ ẹ má waste ẹ. Mm, mm, mm, olú ẹ má discuss nípa owó tá a fẹ́ náà tẹ bá sọ̀rọ̀ nípa wípé kò gbọ́dọ̀ sáriwo mo tiẹ̀ ṣì gbà yín ẹyẹ kan la fẹ́ ẹ kíní kan from one pocket from mm, mm, mm, I don't want hear that bọ́dé ibo ni wọ́n rò pé a lè lò. thank you daddy ṣe rí nǹkan tèmi rí sá ni pé ká lọ síbi conference tí ọ̀ yẹn tóbi tí wọ́n decorate tó beautiful táwọn different different olórin tí wọ́n ń kọrin tí wọ́n ń ké agbákin tí wọ́n ń ké agbákin èmi náà gẹ́gẹ́ bí first born agbákin tí mo wọ aṣọ tó ní meaning ah tí wọ́n wò pé ah ah dadi irú àwọn bẹ́ẹ̀ lèmi fẹ́. ẹ̀rọ bọ́ ṣe ń waste owó. kò sí wàhálà àtẹ̀tọ́ ní ká lónú yàrá àtẹ̀tọ́ ní ká lónú hall gbogbo ẹ̀ ló dáa kásá ti jókòó àdúrà fọ́njọ́ bíi the only thing tó important ń bẹ ni pé. Pe mi ò fẹ́ ariwo. wọn ariwo sáriwo èmi fún ara mi náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mi lọ́mọ yẹn mọ̀ kí mi náà ò láì káriwo ṣó mm. ti èsì gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ń sìn sense tó wà ń bẹ ó pọ̀ gan ìyẹn ni tó bá fẹ́ farabalẹ̀. bọ̀dé ẹ̀gbọ́n ẹ̀ náà bọ̀dé ẹ̀gbọ́n ẹ̀ náà ò fariwo ẹ má jẹ́ kí lè fàjà láàrin. ẹ̀sà ẹ̀sà ó fariwo wọn mọ wọn fariwo gan. ọmọ àgbọ̀ àwọn eléré tó ń kọrin èyí tó fẹ́ kó instrument wa láìsàn kọ́bọ̀ fún kó wá play fún mi ló pọ̀ jù mo bẹ̀ wọ́n ní pé kó má ṣe wàhálà lásìkò yìí kò fariwo má torí ìyẹn ṣe bákanbákan sẹ́gbọ́n ẹ̀ ìkọ̀kọ́rọ̀ lẹ́jọ́ ń sọ ìfẹ́ bàbá yín lẹ́ni kò sí wàhálà ṣe pọ̀ ọmọ àtọ́jú ẹ̀yin náà jù báyìí lọ. no music. but àwọn tó yẹ ká pè ibi tó yẹ ká ṣe owó tó yẹ ká ná la máa ná. no music. láì ṣàkóso. Ah, Bọ̀dé tíráyì mi ìbílí pé mo tẹ̀lé kàkáṣì lẹ́nu jọ́ mẹ́ta. Ẹ̀bà! Bọ́dé! Kùdì máa ṣọ! Bọ́dé owó! Too much money. Ẹ wo àgbà kin tí ò bá rí mi kó lè tọ̀ tí ò bá rí mi kò lè ṣe nǹkan kan búdìdà búdìdà búdìdà wọn lọ pẹ́ yìí tẹ̀mí mo ṣe láti rí ẹ oya ẹ má yẹ kó pẹ́ ẹ sáré bá mu owó yẹn owó yẹn owó yẹn. Ah, ẹ kú Bọ̀dé jáde ẹ kú Bọ̀dé jáde. Ah, nice booty, one. booty. Nice one. Daddy, could I give me that? Down. Ah. I mo ti mo ṣe wà ní already mo rẹ́dí pàtó gbogbo ayé mi. Kí ló ṣẹlẹ̀ náà? Owó yóò pè. Ká dáadáa, láì ṣiṣẹ́ Central Bank, complete money lélẹ́yìí. <laughs> Ah, alátíká owó ni mo mọ̀ jù mo mọ owó gangan ni o wo tí owó bá jẹ́ one thousand pieces tẹ́yọ̀ kan bá yọnu ẹ̀ tí bá gbé dání máa mọ̀ owó yóò pè. budi gbọ́dọ̀ mọ owó budi ah, ọmọ bàbá olówó sẹ́wù péré náà mo yọnu ẹ̀ ló wá torí ẹ̀ ṣe ń di ah. ojú dáwù ẹ̀ sẹ́wù péré náà mo gbà tí wàá lè ẹ wò. barman ẹ fún wọn ní nǹkan tó bá fẹ́. máa mọ ti pa lónìí. òṣèjà tú àlè. ọlọ́run. gbogbo títa bá ṣáà mú àwọn ìgbọ́ tí owó la fẹ́ gbà. ó yẹ kó wà náà. mo yọjú bí mo rí ẹ lórí báyìí six ló bá ń close na this quarter to six wọn náà ní tí sáré òbá ti dọdọ yín náà wà máa kọra wà máa sọ̀rọ̀ wọn tó sọ ni mo wọ là. ní lab lẹ́sọ̀ láti sọ nọ́mbà owó tẹ ọ̀sán wà fún àgbèrè owó tí ì bẹ̀rẹ̀ wọn. why. sọ̀rọ̀ lọ́mọ bíi wọ́n máa wá wọ́n máa wá àwọn patient wa tó yẹ pé wọ́n lówó lọ́wọ́ wọ́n máa tọ́ owó ọ̀hún kí ló ṣẹlẹ̀ kò sí sọ oṣù kò sí ṣe oṣù sọ oṣù kò ṣẹlẹ̀ wọ́n bẹ̀ gbalẹ̀ ní àbí wọ́n bẹ̀ fún ìyàwó ẹ̀ níbi ọ̀fọ̀ kúkú máa sọ bí o ṣe ṣiṣẹ́ oníṣẹ́ ló ṣì máa ṣe ara ẹ̀ kò sí wàhálà aláti ṣe rí ìlú wọn sí ṣé bí èèyàn lójú kò síwájú ṣètò mọ̀ iṣẹ́ àṣẹ ló yẹ kó ṣe á dẹ̀ close at the right time ìgbà mi sọ fún wọn pé kó dókòwò àmì ṣàwọn ọkọ̀ ní lójú ti ń kọ́ for the first time tí àgbà kí fojú kọ́ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́sẹ̀ tó yẹ kí ló dé mo lọ fọ́dà abroad náà so a lè ṣe dáadáa. òun náà nìyẹn as a qualified nurse wọ́n tún wọ́n travel wọ́n tún lọ ní ìmọ̀ nǹkan tí bàbá lóye bàbá ẹ jọ ní tó bàbá kọ́sítọ́mà jọ bàbá fẹ́ lọ jẹ́ ẹ̀ àmì ló ń ṣe mí o. àǹtí yìí wọ́n ní òfin ìmọ̀ lójú ẹ̀ ẹ̀ jẹ́ káwá yìí káwá wò bóyá ọmọ yẹn lọ pẹ̀lú àkókò tó bá dọ̀hùn ọ̀fà àgbọ̀n parí máa kà bọ̀ ṣùgbọ́n please run on to èyí pé kó wá lọ bí kò bí èrè ẹ ti gbọ́ tó ọlọ́run ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ agbára àwọn olùṣiṣẹ́ padà wọlé ẹ̀yin náà olùṣiṣẹ́ o ìjọba dáwọlé náà a máa yọ sí ọ̀pọ̀ ìṣèlú wà fún títẹ̀ sí. mo wá aṣọ yẹn pé kó tí mo bá débi tí mi ò ní ẹ bá gbàgbé hospital yìí nínú ìrìn àjò ayé mi ẹ ṣe kànga mi thank you very much. ká ló bá lágbára àfún ẹ tó dìbò lọ. torí ọ̀la ni mo gbé wáyé. ǹjẹ́ mọ̀ wípé tá a bá fún wèrè láàyè pé kó lọ sin òkú ìyá ẹ̀ ṣé mọ̀ wípé ó pọ́síbù kó sun òkú ìyá ẹ̀ jẹ ẹ̀wọ̀n etí mi ti kún nígboro ṣé bí a ṣe máa máa wo ọkùn búdìrì nìyàn àwọn èèyàn ń wò wọn láwòsàn kúńta ni o táwọn ń wura wọn láwòrán wọn kò ń ṣe bí olórí ibùkún wọn ṣe bí bastard wọn ṣe bí ọmọ ojú ọ̀rọ̀ lárí wọn ti ṣe bí pé bí àwọn ò tiẹ̀ fowó tọ̀hún rárá ni ṣé béèyàn lọkọ tí tó bá jẹ́ wípé bóyá mi ò súnmọ́ fámìlì yẹn ni mo lè máa rò wípé bóyá wọn ò tán bóyá wọn ò fowó tán wọn bó wọn fowó tán wọn wọn ò lè ṣiṣẹ́ wọn ò lè ṣe ìkọ̀kan àmọ́ gbogbo owó tí wọ́n bá lé wọ́n fẹ́ run gbogbo ẹ̀ tán ni bó ṣe wà ní wọ́n fẹ́ bá yí ọkọ mi jẹ́ o àwọn gan ló máa lọ kó wọn ara àta wa wèrè kan náà àti wọn á lóun fẹ́ yí òkú àna ẹ̀gbọ́n àna mi ìgbọ́rú ẹ̀rí tẹ bá gbọ́ owó burúkú tó ń pè. nínú ìkòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun ti jáde fún ìwọ́n lè jọjọ́ ọmọ ìyá àtọmọ bàbá orí tó ní kálukú yàn orí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣe understand small mommy ẹ jẹ́ arọ́ra dá sọ́rọ̀ tó wà ńlẹ̀ yẹn ni ó wá dà pé àtàkì ti wẹ̀ bí ẹlẹ́bi torí pé kí ni ìyàwó la jẹ́ nínú ilé wọn small mommy díẹ̀ ní tàlàbà nínú ìbejì o owó tí mo ní ni ìyá yín o. ó yé mi pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ń sọ̀rọ̀ àmọ́ mi ìṣàdé mi lajú mi lẹ̀ kí gbogbo ẹ̀ bàjẹ́ àbí nǹkan kan ṣàna ọmọ tèmi náà máa dé bá. small mommy gold dey promise me. o. ẹ wo ẹ fi ti gold lẹ gold tó bá dilé ẹ wá sílé náà your free to come anytime. ṣùgbọ́n pẹ̀lẹ́ àṣìṣe nǹkan mi wà tẹ̀ tó fẹ́ kan mu wá. eléyìí ti wà ókè mo ara ẹ. ok ok ma. Yes, um, ma. abọ́kọ mi. Hmm, hmm mi ò ní fẹ́ kẹ́ bínú lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí because tabanika wo kò gba inú mi rárá àmọ́ nítorí pé ọlá ọwọ́ tẹ̀yìn náà náà sí mi bẹ́ẹ̀ ṣe ń ṣe sí mi mo ló fẹ́ jẹ́ kí n sọ ṣẹ́yìn ò ṣàkíyèsí wípé ìwà tí ó ń kú bọ̀dé tó ń wù pẹ̀lú dáàdì kò bójú mu rárá ìwà tó ń dojú tì yàn gidi gan ni and i'm very sure pé àwọn gan fúnra wọn gan wọn mọ̀ pé nǹkan tó ń ṣe àwọn ò àmọ́ kò gba inú mi láti pè wọ́n pé àbàbọ̀ ọkọ mi báyìí báyìí lẹ ṣe ń ṣe o àmọ́ lábẹ́ yìí náà ṣe ń ṣe sí mi torí mo rí pé mú mi gẹ́gẹ́ bí àbúrò yín ni òun ló fi jẹ́ kí n pè yín lọ́jọ́ tẹ̀lé pé bóyá ẹ lè bá wọn sọ̀rọ̀. ok ṣe ti délẹ̀ o ti rí lọ́pọ̀ ẹ̀fẹ̀ sọ́tọ̀ ní gbogbo bí wọ́n ṣe ń bá dáàdì náwó wọn nínàkúnà gbé wọn lọ jáde lọ sí pàtì lọ sí gbogbo kan mo rí pé ẹ̀fẹ̀ sọ́ débẹ̀ náà ni mo ti rí pé èèyàn gidi ní nígbà tí dáàdi fẹ́ yìí wọ́n ní ìyàwó bàbá ẹni ìyá ẹni náà ni do ẹ lè kéré lọ́jọ́ orí àmọ́ nǹkan tó máa ń jábọ́ lẹ́nu yín bẹ́ẹ̀ ṣe ń ronú bẹ́ẹ̀ ṣe ń hùwà ẹ máa ń ṣe bí àgbàlagbà ni ọlọ́run á o ayé ò ní bá wa yín jẹ o. Ah. inú mi dùn pẹ́ sọ pé ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ni ìwọ̀nba ni mo lè sọ̀rọ̀ ìwọ̀nba ni mo lè ṣe mọ́ mi ì lè mú kíkí fi nà wọ́n a máa sọ ìta àlè sọ náà ni kò sún tí mi ò ti sọ sọ sọ sọ sọ ní gbogbo ìgbà náà ni mo ti sọ àmọ́ wọn rẹ́dì láti jíǹjì ara o tó bá wà lọ́kàn wọn ni wọ́n fẹ́ ṣe mo hàn kí nígbà tẹ́ ń sọ̀rọ̀ ọ̀sìn ẹ fẹ́ sọ dílẹ̀dílẹ̀ ni ẹ fẹ́ sọ bí wọ́n ṣe ń ná owó bàbá nínàkúnà wọn kàn ṣe bó ṣe wù wọ́n ah oh my Jesus ó ń bẹ èmi fúnra mi nínú jẹ́ àmọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe o tó wá ń dùn mí bẹ̀lẹ̀ pé dáàdì dẹ́ ń rí gbogbo ẹ̀ wọn kàn ṣe bẹ́ẹ̀ nípa àwọn òrì wàá tún máa bá wọn sọ wọn ni má bẹ́gbọ́n ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o má bẹ́gbọ́n ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn So, ma ẹni ẹni náà ṣòwò ẹ̀ bó ṣe wù wọ́n tó tún wá ń sọ fún mi pé kémi má bẹ́gbọ́n mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí mo lè fẹ́ ṣe èèyàn adalábùkù ni àbí èèyàn adalábùkù ni ẹni tó ń bọ̀ lẹ́yìn mi mi dẹ̀ fẹ́ kórè mi náà fèsò ọgbọgbọ́n ni mo fi ṣe ẹ ló ìyàwó dádì inú mi dùn fún ìfẹ́ tẹ́ ẹ ní sí fámìlì wa ẹ bá mi nífẹ̀ẹ́ yẹn dọ́kàndọ́kàn ẹ jẹ́ àjọ gbàdúrà fún ẹ̀gbọ́n mi kọ́ lọ́ọ́ máa jẹ́ káyé wọn bàjẹ́ kọ́ máa bẹ̀bí jẹ́ àdúrà láre gbà ó tí mo rí nìyẹn o. ìyẹn lágbára o àmọ́ tó bá jẹ́ pé àdúrà tẹ̀sọ yẹn náà ni àtúbọ̀ tẹra mọ́ kọ́ lóun jẹ́ kó ń gbọ́ because ṣé bẹ́yìn lẹ́ ń ṣe báyìí. sọ ẹ rí gbogbo bí mo ṣe máa ń ṣe. àkókò ẹ pátápátá ni mo rí. bí mo ṣe ń sọ̀rọ̀ dáàdì gbogbo ẹlẹ́rìí Ọlọ́run. oh good ẹ ṣe gan ṣé ìbàdàn fẹ́ sọ báyìí. àtọ́bí ọ̀nà mi. ìwà sọ pé ọ̀rọ̀ kan tó lágbára kan no no no no no. bísí lọ́ọ̀rì ló gbé wá fún ẹ jẹ́ kó wọlé tó wá nù bẹ́ẹ̀ pé wọ́n láì tó wọ́n price and well no problem a kì í sun ẹran mẹ́ran kí kọ́kọ́ kọ́ pa o ọkọ ẹ wáyé mi wáyé mi ni o look àbúrò ni ọkọ tiẹ̀ jẹ́ sí mi wọ́n dẹ̀ ní àkọ́bí ọmọ ẹni ọ̀rẹ́ oníní ọ̀rẹ́ bàbá mi lèmi o àkọ́bí ẹni mo jẹ́ bá mi sọ fún bó ṣe antagonize mi wájú dáàdi mi ò láìkẹ́ òun ló wáyé iṣẹ́ o òun ní iṣẹ́ iṣẹ́ iṣẹ́ o look sọ fún ní kò jọ torí ọlọ́run kó fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé kó yẹ dákun mi lọ́dọ̀ dájú o kó yẹ dákun mi lọ́dọ̀ dájú o adétẹ̀ ni mi o mi ò lè fún wàrà bọ̀ máa yí dànù láàrin ìṣẹ́jú kan wàrà tí mo bá dẹ̀ yí dànù wọn ò tí ì bí bàbá èèyàn tó máa kó sọ fún o sọ fún o kó má dá sí ọ̀rọ̀ mi àti dájú mọ́ kó gbájúmọ́ iṣẹ́ yìí òun ló wáyé iṣẹ́ o gbọ́ mi. èmi ò bá níbi tí ọ̀rọ̀ òde dúró báyìí ká ṣe sùúrù mi mọ̀ pé ọ̀rọ̀ fámílì ni mi ò lè dédé tàkìtì wọ bí ẹlẹ́bí bẹ́ẹ̀ yẹn torí tí n bá ní kí n bọ́kọ mi sọ̀rọ̀ ń sádà dùgbò èmi ni mò ń kọ kẹ́ẹ̀dẹ̀ máa wò ó gbogbo nǹkan tó lù ṣe ń sọ yẹn for your own good ni o yes torí tí bàbá bá dàgbà dàgbà dàgbà tí wọ́n bá rebi tágbà wọn ẹ̀yin méjèèjì náà ló máa wúlò fún ẹ ní sùúrù ẹ jọ yín ò ní kí n má bàa sọ̀rọ̀ má bàa sọ̀rọ̀ àmọ́ èmi ò bá ní kẹ́ ẹ ṣègbọ́n nǹkan tó lù ú ẹjọ nítorí Ọlọ́run èṣù oníyàyìn ẹjọ má bàa bọrọ yín jẹ bọ́lẹ̀. bọ́lẹ̀. bọ́lẹ̀ nu mọ́tò mi. ẹ má yé mama jẹta lóòrùn ẹlẹ́dà mi dákun yé mama jẹ bí mo pàpà láàbí. Elédùà dákun ilé, màmá jẹ́ ṣàṣe dànù. dáàdì ló rán ẹ wá sí inú yàrá mi. ẹ mo ní kí wọ́n bá wọn tún bẹ́ẹ̀dì ṣe ni kí bá wọn tẹ́ bẹ́ẹ̀dì ni. ló fi wá gún owó. báwo kò sówó lára mi. <laughs> so ìwọ ló máa ń jí owó tí dáàdì lèmi ni mò ń jí owó. ọkọ mi ò jí owó kò sí nǹkan kan. èyí tó wà mí nǹkan. kò sí nǹkan kan bí àyà mi kún ni. ó kún fowó. àyà lásán ni. ah nice one ó yé mi dáàdì máa gbélé. ah ìjọba obìnrin burú o wọ́n lè tún máa sọ ìwọ náà wàá tún wá bá wọn pọ́n. pé má dẹ́wọ̀n rè àdúrà ẹ̀yin náà má máa ṣe bẹ́ẹ̀ mọ́ àṣewọ ni. ẹjọ torí ọlọ ẹ pa mí sí ẹ má pa mí síta ẹjọ torí ọlọ. kí n pa ẹ sílé kí n má pa ẹ síta àbí kí n má pa ẹ síta ó simple condition kan ni. kí ni condition yẹn sọ. condition yẹn ni wípé àti mi àti wọ a máa padà di àwọ awo á jẹ́ wípé ibi ta a fẹ́ padà gbin obì sí obì padà lálẹ́ wù síbẹ̀ ni díò. ẹ̀yin apẹ́tù òkùnrin òjò ní abá ìjà bá fara tì nǹkan ṣíwó ló ń sọ náà kí ló gbọ́dọ̀ bìsí ó kàn ń ṣe bọ́t bọ́t bọ́t bọ́t bọ́t ah you can imagine bọ́bọ́ ìfẹ́ má sọ fún mi pé kí n calm down now láàrin gbogbo wa tàjọ rìn bọ́bọ́ ìlú má sọ pé òun já òun já òun já òun ló ti lọ graphic check yẹn ó dẹ̀ ẹni tó já graphic check you can imagine. wo ní sùúrù àjọ wa nù kí àjọ wa nínú iṣẹ́ yìí nìyà ọjọ́ fún wa ní kíní yìí nìyà. àjọ wa ló bí ikọ̀ lẹ́tà. sẹ́ẹ̀rì aró tẹ̀ pàdé kọ́lọ́ máa sọ́ọ̀sì ní problem o ẹ mọ̀ pa gbọ́dọ̀ tètè á kúrò lẹ̀. Ah. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ o. tí yín ló máa yẹ yín nǹkan tẹ́ ẹ bá ti fẹ́ ṣe yẹn ìyẹn nìkan lẹ máa ń mọ̀ ẹ fẹ́ gbọ́ tẹlòmíì mọ́ ti yẹn kí ló ṣẹlẹ̀ náà dẹ́tù wà lọ́sítútù ńbẹ yẹn ara wọn ò tí ì wà òkè wọ́n lè sọ wípé ẹ sọ fún dókítà wípé wọ́n discharge wọn wípé kí wọ́n gbé wọn kúrò ní hospital lọ síbo láti lọ ṣe kí ni ṣe lọ́sítútù ní olè tẹ́fẹ́ gbé wọn sí ni abẹ́ níṣẹ́ kan tẹ́fẹ́ gbé wọn ṣe ju pé wàhálà tẹ́fẹ́ jẹ́ wọn máa ṣe káàkiri lọ no ẹ sà ara wọn ò tí ì wà òkè mi tọ́wà ẹ ọ̀rá fi wọ́n lẹ̀ sílẹ̀ ẹ jẹ́ kára wọn wà òkè bàbá èmi àti yín nìyà ọmọ náà ló máa tọ́jú àwa tó bá yá ẹjọ́ ẹjọ́. torí pé kò kú bọ̀ ẹ̀ workaholic ni ẹ o gbélé èmi lèmi mọ bàbá dáadáa ok business bàbá bàbá òfin business ẹ ṣeré interest ẹ lèmi protect torí pé kí nǹkan má bàjẹ́ bí kò ṣe wà ẹ lọ àwọn businesses yẹn wọ mọ èmi lèmi mọ èmi súnmọ́ bàbá jù ẹ lọ wo mi ìdẹ̀lọ́rọ̀ pọ̀ ní bẹ́ẹ̀ sọ wa. bàbá máa kúrò ní ọtí ẹ ò protect interest wọn gbogbo ọ̀nà láti fi pa wọ́n lẹ̀ wọ́n. it is true because tí ẹ̀mí bá wà ó lè yan láǹfààní àti rántí pò ní businesses kan kọ̀ọ̀kan bí kan ẹ wo bí ẹ jẹ́ kí wọ́n wà ó àwọn fúnra wọn sọ pé àwọn ò tí ì wà òkè ẹ̀yin ní dandandandan kí wọ́n gbé wọn kúrò ń bẹ̀ lọ́síbò nàá lọ́síbò nàá tó bá jẹ́ pé tọ́ba tí wàá gbé wọn kúrò bẹ́ẹ̀ sì ẹ máa gbé wọn wá sílé àwọn máa rọra jókòó wọn ò ní dààmú káàkiri irọ́ ẹ máa máa gbé wọn from one party to the other ni from one event to the other lẹ́yìn máa gbé wọn káàkiri torí kí nìyẹn nàá ẹgbọ́n yìí náà ẹ jẹ́ ká jọ wo kinní ẹ jẹ́ ká jọ wo kinní yìí ẹ jẹ́ ká jọ wo kinní ohun tá a bá ṣe fún wọn lọ́mọ máa ṣe fún wa o ẹ jọ o ṣe ẹ fẹ́ kán kúrò ń bẹ̀ dẹ̀ ṣubú kọ́ má lè dìde mọ́ ṣé kò tẹ́ fẹ́ ni. look look look look o ò mọ bàbá yẹn tó o at times tí àgbà akin bá sọ pé yes no ló mi o bàbá sọ pé òun ti òun ò tí wà òkè kò mí pé kò wà òkè o ó mì wípé businesses mi kò wà òkè bí mo ṣe wà ń bí ẹ jẹ́ kí n máa lọ ó mọ bàbá tó mi nà. n tẹ̀ ń rò ní àbí n tẹ̀ mọ̀. tẹ̀mí mọ̀ dáadáa èmi má nira lára whether you like it or not bàbá máa kúrò bẹ̀ ebi ṣìlẹ̀ gbọ́n ẹ èmi dẹ̀ ni olórí ilé yìí for now if you don't like it ibi tó bá wọn ẹni kò gbà. this girl all is crossed. pé mo pè ẹ̀dẹ̀ jẹ́rú lọ́wọ́ á gbogbo wa sí o. ẹ ṣe mo dáadé. everybody ẹ̀dẹ̀ jẹ́ mi. bọ̀dá mi. lẹ́yìn dé. àmì bàbá Fátímọ̀ ni mò ń pè. kan kí n pa ta lójú wọn Ọlọ́run àbá mọ ẹ lára dá. ẹ ṣe gan ni àgbáyé á dalẹ̀. lọ́yà. Yes, sir. Thanks for your presence. Ọ̀rọ̀ àwọn ọmọ méjèèjì tọ́lọ́run jogún fún mi ni mo ti torí ẹ̀ pé ìpàdé. That is, Bọ̀dé àti Olómídé. Màá bẹ̀rẹ̀ látòrí Bọ̀dé. Ọmọ dáadáa ni ọmọ alálùbáríkà ni ó dẹ̀ mọ̀ ohun tó ń ṣe ó nice gan ní láìní ọ̀dọ̀ tiẹ̀ tó choose oníkálukú náà ni ó mọ ló choose ń tóun tó bá béèrè nǹkan ibi tí mo nífẹ̀ẹ́ dé kò sẹ́tọ̀ọ́ tó béèrè tí mi kì í fún un nínú ogún yìí gbogbo ẹ̀tọ́ pátá ni máa ń fún gẹ́gẹ́ bí ọmọ tí mo nífẹ̀ẹ́ sí even ẹ̀tọ́ tí kò ṣe pé ó lẹ́tọ̀ọ́ sí rárá nínú ogún mi tó náwó sí kí n tó àpúrúfù ẹ̀gbọ́n ló ti hijack ẹ̀. ráyíká bàbà. wo ọba jẹ́ kó gbọ́ lẹ́nu ẹ̀ lọ́wọ́ àná bẹ́ẹ̀ bá ṣe fún mi. no na go right ah, báwo lè máa fún bàbá ní ẹran mẹ́ta tó máa fẹ́ mi ní méjì. ojú ìyá máa sọ̀rọ̀. equal right lání ni mo ń sọ fún ẹ equal right equal right lání. Eh? báwo ló ṣe jẹ́. equal right ni but mi ò ní sọ̀rọ̀ jù ìdájọ́ mi rèé màá nà ẹ́ ní ẹgbàá mẹ́ta ẹgbàá mẹ́ta mẹ́ta mẹ́ta ni màá fún ẹ ní ẹgbẹ́ mẹ́ta. ẹ jẹ́ rẹ̀ sọ̀rọ̀ níbo lẹ ti fẹ́ nà mí lẹ́gbẹ̀ẹ́ mẹ́ta. ẹrù rẹ náà kí ló ṣẹlẹ̀ yé ẹ̀ẹ́dẹ̀ fọwọ́balẹ̀ náà kí ló ń lé iná. ẹni apẹ́jú ọkùnrin kò jẹ́ ní abá igi àgbà fara. ẹ ṣe ti di gẹ̀ẹ́sì yẹn títì ló wà sá. ẹbí ló sì ní. ṣé pípa blọọkì ni mo rí tí o sílẹ̀ yẹn ló ti gẹ́ẹ̀tì fún lọ́kọ̀dù. ẹ ẹ sáà kì í tì í pátápátá bẹ́ẹ̀ ni. sòyà ọkùnkùn sí gẹ́ẹ̀tì yẹn lẹ̀. wọ́n ní kó lọ ti gẹ́ẹ̀. ọ̀rẹ́ ìgbà. mo pè é bí ọ̀rẹ́. bàbá mi lára. Dáadáa. Jọ̀wọ́ àbẹ̀lẹ̀ kí ló fún ọ̀gá mi? Ígò ni wèrè alẹ kí ló dé tó ti géètì yẹn dáadáa. jọba bínú. energy drink wo ni kingo. kí ni. tó o bá ya wèrè tó ṣùgbọ́n ti fẹ́ parí ẹ máa overact orí ẹ burú. ó wà lẹ̀ fún ẹ mo ní kí n assist yẹn kí n yọ ẹ nínú ewu mo bẹ̀rẹ̀ sí ní ṣe bálabàla. nǹkan tẹ́lẹ̀ máa ń bẹ̀ sọ nìyẹn kò sígbà tá a gbé aṣọ táàrin lẹ́bi wọ́ honestly mi mọ nǹkan tó dé pẹ̀lú bó o ṣe kéré tó dáàdi mi lọ́fẹ̀ẹ́ bí o sọ fún ẹ ó máa dáa how many times would ti máa ń sọ fún ẹ pé mo love you seriously. ìgbà tó wá bọ́ látẹnu tiẹ̀ ń sìn pé dáàdi ẹ̀ nífẹ̀ẹ́ ó yẹ kó lè i love you so much. ṣáàdì tọmọ mi ti sọ wọ́n What? What ni pàápàá irun orí ẹ̀yìn irun tó ń ṣe yìí ló máa ń pa mí kú all the time òun dẹ̀ tún wá sọ̀rọ̀ kan tí mo bí mo gbọ́ tó ṣe fúrí pé kò sígbà tá a dáṣọ tí a rí ilẹ̀ fi wọ́ lágbára ọlọ́run mo mọ̀ pé kò sígbà tí mi sì ní lò máa mi ní máa lò ẹ́ gbó. ìjọba mi sáré ṣe kí. ṣe kí ìfúnṣáàkì ṣe kí ìfúnṣáàkì. ṣe kí ìfúnṣáàkì. I love you. And I love you too lọ interesting in come on. honestly interest ni. kò dẹ̀ ṣe protect interest mi yẹn ọmọ á protect interest wọn náà lágbára ọlọ́run ọmọ á ṣe bẹ́ẹ̀ á tó ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn náà lágbára ọlọ́run. ó dà sà ẹ jẹ́ kí n wọlé sà ẹ jẹ́ kí wọlé yẹ sà. mo rè mo ti yàn fún mi kó tó wọlé ó rè ó rè ó rè mo bá wọlé wọlé lọ ní tiẹ̀. ẹ ṣe gan o fẹ́ gbẹ́sẹ̀ kó ẹ lọ sọ fẹ́ mi kú. kòlábọ̀dé kòlábọ̀dé ha bọ̀dé so o ní god láti kí ìyàwó dádì mọ́lẹ̀ láti bá alájọṣepọ̀ níwọ abẹ́mọ̀wọ́ ọmọ wèrè tí mo ti ẹ̀kan lè tí mò ń kẹ́ ọmọdún mélòó ni ẹ tí mo dẹ̀ ń kí ẹ mò ń pè é ní mọ́mì mò ń pè é ní ìyá kó ń tọ́jú dádì. mo ti kọ́ ọmọ ẹ ní ju bó ṣe yẹ lọ mo ti. èmi ni ìdí gbọ́ nǹkan kan ẹ̀kan sábà mi bí léèrè pé tó fẹ́ gbẹ́sẹ̀ mi lẹ́nu. rárá mi sá lọ rí kókó lérò pé ẹni tó lẹ́rú ló lẹ́rù ni ẹ ṣeun ẹ tó lẹ́rú ló lẹ́rú. bọ́dé ọmọ àlè rẹ ẹ you are very stupid jẹ́rì náà rí bá pé n kò gbọ́ dédé ohun bàbá yín kàkálẹ̀ irọ́ lè mú pa àmọ́ mi ò mọ̀ pé ó padà jín ìyàwó bàbá rẹ̀ jẹ́rì náà ọmọ ìbá ti wà ìbá ti pé òun bàbá òun ṣíwò òun fẹ́ má wò ọmọ náà kò ní rí ọ̀nà lọ́hùn. bọ̀dá ó ti tó ẹ má ṣe pé fún ẹ fi lẹ̀ ẹ fi lẹ̀ má ṣe pé fún ọmọ mi ẹ ṣe gbọ́ bọ̀dá. ṣe di love. yes sir. I was a time tí ó béèrè question kan lọ́wọ́ mi nígbà tí àríjì wíìlì lọ́wọ́ mo dẹ̀ dá ẹ lóhùn pé. wọn fún Bọ̀dé ní nǹkan kan rántí. yes sir ṣùgbọ́n ó dàbí pé mo ti wá understand the reason tó fi jẹ́ wípé Mr. Olumide ni wíìlì favour kò favour Mr. Bọ̀dé. ṣùgbọ́n ẹ ti rí nǹkan kan bẹ́ẹ̀ ni hmm. ó tún gbé ìgbésẹ̀ kan lọ́jọ́ kan. Ah, <laughs> chief ó kàn fi kíní yẹn ṣe ìjọ tí a bá rí i náà fún ni pé kí wọ́n á rí ìsà um, and then ẹ̀ṣọ́ àti uh, ìbá ṣe pé ẹ̀kọ́ wà fún check-up àbí strong dé náà la fi máa rí lọ́dọ̀ wa uh, bàtí máa pè tẹ́lẹ̀ wà á ràn kí wàá bá yẹn bí inú mi dùn gidi gan so ọ̀rọ̀ kan ní mo ti ń rò sá tí mo dẹ̀ fẹ́ yẹ kí n jẹ́ kẹ́ mọ̀ because bẹ́ẹ̀ ṣe jẹ́ sí wa bí bàbá mo ṣe mú yín ẹ̀rẹ̀ mú mi bí ọmọ mo ṣe ní kí n sọ̀rọ̀ ẹ̀ fún yín sá. mo kàn notice nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú first born ni ìyẹn Mr. Body. mo kàn pé kẹkàn bẹ́ẹ̀ ṣe ń tọ́jú wọn kẹ́ tọ́jú wọn jù bẹ́ẹ̀ lọ wọ́n béèrè wọn bẹ̀rẹ̀ kẹ́ fún wọn tó bá béèrè náà ẹ wọn dọ́bù tí wọ́n bá béèrè náà ẹ wọn making comfortable at any time kàn feel bẹ́ẹ̀ sá kò sí láburú mú kò tó sọ hmm, kò sọmọ kan tí mo ta dànù àbí tí mò fi nǹkan dùn particularly Ọlábọ̀dé tó jákọ̀ọ́bí kò sí ohun tọ́mọ mi béèrè lọ́wọ́ mi tí mi kì í fún àbọ̀n ló bá ẹ pé bóyá àwọn request òun lọ́dọ̀ bàbá òun kò kí ń tẹ̀ òun lọ́wọ́ àbí kò yé mi no I ah, ibi ìpínlẹ̀ observation ni. ẹ ṣe ìjọ kan wà tó wọn bá mi lọ́fẹ̀ẹ́. ẹ mọ̀ pé nínú wọn mọ bàbá èmi mo súnmọ́ bàbá mi. èmi mo mọ ilé bàbá èmi mo mọ ìta bàbá. tábà kí bàbá ṣe test tàbí wá fún treatment mo mọ ìta ń ná o. mo mọ wàhálà tó especially emi. torí pé ẹni tó jókòó tí aláìsàn ń gbọgbọ́n láìsàn ń ṣe ó mo ṣe wá wò ó wípòkè láti lè save ara wa ní gbogbo wàhálà yẹn àtàwọn businesses yẹn kó má lọ bomi lójijì mo lọ bàbá mi gan o ṣùgbọ́n mo ń pítì wọn náà torí ìrora yẹn eh, ẹ̀yin doctors ẹ máa ń lo tam kan ẹ máa ń sọ pé ehm, básíkìlì bá mi fún àgbà ní básíkìlì so that gbogbo wàhálà yẹn á ah, dínkù bàbá lè lọ sinmi á lè lọ sinmi. gbogbo yẹn ọ̀ṣẹ́ kò tó lé advice kan ní professor náà èmi àti yẹn a mọ̀ pé bàbá náà ní àwọn terminal diseases tó wà lára tí ó pẹ̀lú nǹkan tẹ́ fi sọ̀kọ̀ tẹ́ sọ yẹn. wọ́n lè sọ́lẹ̀ lé ní ilé ẹ̀lẹ́jọ́ náà pẹ̀lú àkókò ìpẹ́ mọ́ nítorí pé àwọn ti débi àgbà pẹ̀lú gbogbo aláàánú tí wọ́n á fẹ́ra wọn ṣe lọ́tún lọ́sìn so um, ẹ dẹ̀ mọ̀ pé it's against the ethical competition láti ṣe orúkọ mẹ́rin ẹ mọ̀ àwọn tó lọ́pọ̀lọ́ àwọn ọ̀jọ̀gbọ́n wọn súnmọ́ bàbá tó pọ̀ àkọ́ bá ti kẹ́ ọ́ làkírò àbúrò yín yẹn wọ́n á ti kẹ́ ọ́ pé ah, kí ló ṣẹlẹ̀ ká jọ sọ̀rọ̀ láàárọ̀ tí wọ́n bá get to know pé ṣe fún wọn lóyún ẹ mọ̀ pé wọ́n ta bá fagbó wọ́n á fagbó. dọ́tọ̀ dọ́tọ̀ dọ́tọ̀ dọ́tọ̀ nǹkan tí mò ń sọ kí n ṣe lásán ah, mo mọ etí bàbá ná síbí fún èyí tẹ́yìn ilé tún fẹ́ ṣe yìí special assignment ni tó yẹ pé tí bàbá ṣe ṣe gbàgà ọmọ yìí àkáǹtì ah, yìí máa ń gbìn ni eh, ṣé ká ṣe everything lẹ. sọlá wọn ti kọ fẹsọ náà wọn ti yé worship yẹn ọkọ tá a máa ṣe lélẹ̀ gbogbo àwọn òkun rẹ̀ ló máa jẹ ó máa ní ìgbà yìí máa ṣe tá a máa fi sọ kọ́ ló bá dóòtù ìrẹ̀kílẹ̀ sọ àwọn ọ̀bọ yìí máa ṣe yẹn ìyẹn pẹ́. that's one doctor doctor is good blue. kò sí problem ìrètí bàbá bá ti lulẹ̀ gbẹ láì credit account yìí dọ̀kídọ̀kí dọ̀kídọ̀kí. ní èbúté náà bẹ́ẹ̀ ni sá. kò sí bá ṣe fẹ́ rìn torí ò ní mì. àdìgbà ṣe jẹ́ sí wa kò yẹ kí n sọ fún yín bẹ́ẹ̀ ni kò yẹ kí n sọ fún yín but bẹ́ẹ̀ jẹ́ náà ló jẹ́ kí n jẹ́ kẹ́ mọ̀ kẹ́ lè kíyè sára dáadáa. ẹni agbójú òkun yóò máa jẹ ní agbá kọba gbó kọba tọ́ orí ahọ́n báyìí ló wà àmọ́ kọba kúté nítọ́la inú ọkàn ló wà ọmọ bíbí inú mi láyé yìí ń lọ. sá màá wá advice ń torí age tẹ̀ dé olójú àwọn àgbàlagbà tọ́lọ́ ń síbẹ̀ tí wọ́n ní wà ní èjì tọ́lẹ̀ tó lówó lọ́wọ́ láti maintain ẹ̀ grace náà ní ẹ̀rí gbà <laughs> lágbára ọlọ́run gẹ̀ẹ́sì ẹ̀ náà ní kúrò ń bẹ̀. ẹjọ́ gbogbo àwọn ìkọ́mẹ́tò wà lọ́wọ́ yín fún tẹ̀fí check sugar blood pressure gbogbo ẹ̀jọ́ and gbogbo àwọn oògùn yìí tó bá ti tàn ẹ jẹ́ kí n mọ̀ ẹ̀dẹ̀ wọ̀kí next week náà ń check up yín ẹ̀jọ̀ exercise ten ṣe náà gbogbo oúnjẹ yẹn ẹ má yẹ kọ́rọ̀ Mr. Bọ̀dé kó dá sí lọ́kàn because level tẹwa yìí because age tẹwa yìí eh, wọn bá ní ọgbọ́dọ̀ máa ronú mọ́. dókítà oṣé mo dúpẹ́ púpọ̀ èmi ní sugar level èmi ní hypertension èmi ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ni mò ń check yín lè jẹ́ kí tiẹ̀ wé mi dáhùn mo kàn máa máa fi ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kọ́ ni mi dẹ̀ ní bínú mi dẹ̀ ní sọ́ọ́ gẹ́gẹ́ bó ṣe fún mi ní instruction èmi ti gbọ́ ṣe kọ́sọ́ gùrù pé ìwọ tó jẹ́ dókítà mi ló sọ fún ìgbà tọ́lọ́run lè ti fìwọ́ ṣe kòńgẹ́ èrè lórí ẹ̀ ibẹ̀ kọ̀ tó bá jẹ́ ilé mi ló lọ sọ fún mi ní mọ̀ God will be with you. O ṣe mi ní ronú kankan. All right, sir. kí ni kọ́ fún ẹ? Mo ti wà ókè sá, èmi wà all right. Hmm. Eh, mo kàn ní sáyé ojú ni omi ìwà. Àbí dókítà òkè mú nǹkan. <laughs> jẹ́ nìyẹn gbogbo ẹni tí ó bọ́dà kíre tí mo fi sọ fún yín lọ́jọ́ tí mo ń ṣàlàyé fún yín pé ẹ gbọ́dọ̀ sọ fẹ́nikẹ́ni torí dókítà dídí wọ́n mi ni pé tí n bá gbégbèsè ó tún lè lọ bọ́nà ọ̀pọ̀ mi yọ kí n try kí n protect life mi ni mi ò ṣe ní ká má sọ àfi bí mo ṣe ń sọ yìí baby, ní jẹun mi ò bí ẹbí ló jẹ ọlọ́run ò bímọ ọmọ kan ṣe tọ́lọ́ ń bí ẹ̀sán náà ń pè so kò sí wàhálà. ọlọ́run á jẹ́ kí wọn náà pẹ́. Ẹgbẹ́dá ẹ kí n gbìyànjú kí n lo oògùn mi according to the doctor's instruction. Daddy, daddy, daddy, daddy, daddy, daddy, Oni, Oni, Daddy, Oni, Daddy, Oni, Daddy, Oni, Daddy, mo dẹ̀ ń bèrè nǹkan lọ́wọ́ ẹ látàárọ̀ o tẹ̀lé fún mi lésì. mira. nípa ọ̀rọ̀ ń kọ ẹ̀tàn tí wàá bẹ̀bẹ̀ yìí kí ni nǹkan tó máa ṣe lẹ́yìn. Hmm, kí ló fẹ́ kí n ṣe sí i èèyàn ṣe ó realize nǹkan tó ń ṣe pé kò dáa ó dẹ̀ wá sí bí wàá bẹ̀ mí so kí ni kí n ṣe. kò sí tí mo fẹ́ ṣe sí i. just like that. àbí wọ́n ní tí ẹlẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ ní ẹ̀bi wọ́n ní kò kí n pẹ́ lórí ìkúnlẹ̀ so kí ni kan tó expect mi kì í ṣe wọ́n realize pé àwọn ṣẹ́ mi wọ́n dẹ̀ padà wá kì ní ṣe mi nìkan lọ́ṣẹ̀ gbogbo family ni wọ́n ṣẹ̀ tẹ́ni tó kéré sí mi bá ṣẹ̀ mi ò gẹ̀tẹ̀ lára àta ni mò ń sọ ọ́ má dáríjì kábọ̀ torí ká wá sọ pé ẹ̀gbọ́n mi gangan tó jẹ́ pé àwa méjèèjì náà ni wọ́n bí kò sẹ́lómi ibo ni mo fẹ́ tì sí ibo ni mo fẹ́ wá gbọ́n mi sí. Really? Àbí kí ló fẹ́ kí ló mean? Ládùúrú gbogbo atrocities tí Bọ́lá ti commit. Ó wá fẹ́ dáríjì wọn bẹ́ẹ̀ yẹn. Téèyàn bá ti ṣẹ̀, tó bá ti mọ̀ wípé òun jẹ̀bi, kò sí nǹkan tá a fẹ́ máa prolong ẹ̀ fún. Kò yẹ ń sìn. Wọ́n gbà báwọn jẹ̀bi, wọ́n dẹ̀ ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. So kí ló kù? Ah bébì o rẹ̀ jẹ́ ká apply kí gbó máa là. Gbogbo ìjọ tí mo rọ ti pọ̀ jù lórí oúnjẹ. Ah o ò gbọ́dọ̀ gbọ́ o o ò lè gbọ́ láéláé mi ì ní jẹ́ kó gbọ́ kí ló dé wọ́n mo bá sọ̀rọ̀ náà ò dé sọ̀rọ̀. Hmm. àṣé pé sí kankan tó pamọ́ lábẹ́ ọ̀run gbogbo nǹkan tó àárò gbogbo pátápátá àṣé pé gbogbo ẹ̀yin bàbá mọ̀ sí débi wípé ọ̀kan ah, ìgbà tí wíìlì bàbá tí ò fẹ́ bọ̀ rẹ̀ tí ò fẹ́ bọ̀ yìí náà kí ni nǹkan tá fẹ́ ṣe báyìí? kò tẹ̀ yé mi gan mọ́ rárá kò yé mi. I have an idea. Mo rò ó pé o ṣe lọ bá àbúrò ẹ̀. Ọlọ́run ó ní iléeṣẹ́ oríṣiríṣi. I'm very sure wípé tó bá dọ̀tọ̀ ẹ̀, tó bá explain ara ẹ̀ fún tó bẹ̀bẹ̀, ó lè rí bí kan fi ẹ́ hánú àwọn iléeṣẹ́ náà. Àbí, what do you think? màá dẹ̀ dìde màá lọ bá àbúrò mi màá ní kó dáríjì mi kó dà mí mọ́mọ́ tọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ó tán àbí ó tán ó tán yé kò tán ẹ̀ bí òun ò gbéṣe ní kọ̀kọ̀ kedere ló máa gbèrè rẹ. búdìbúdì búdì náà tí. ó pọ̀ gan. lẹ́mi tó jẹ́ wípé mo bí mo ṣe máa ń fi owó dára fáwọn ọ̀rẹ́ níta mo wá lẹ́ni tó jẹ́ wípé tí mi ò bá rí ẹ̀ mi ò lè jẹ mi ò lè mú tó dẹ̀ jẹ́ wípé mo mọ̀ wípé àìdíà mi òun ló fi ń fẹ́ lábàá. kò lè rí bẹ́ẹ̀ o honestly kò rí bẹ́ẹ̀. well tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mọ̀ pé give and take lájọ fi ń ṣe. but ah, nǹkan tó wà lórí tèmi ó pọ̀ ju gbogbo yẹn lọ ah, nǹkan tó wà lórí tèmi èmi ò fẹ́ dúró fẹ́ nìkan kí n tó náwó mo fẹ́ ní ìfẹ́ ṣe sà mi ò fẹ́ ṣe sà lábẹ́ ẹni kankan mo fẹ́ wà bí mo ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n máa ná kí n máa fẹ́lá kí n máa ah. bọ́ ah, wọn ti gbé kinní yẹn wá wọn ti gbé wá mo ṣì ń ro gan o wọn ti gbé wá wọn ti gbé wá bọ́ tó bá gbé wá tó bá gbé wá ah, búdi máa padà sórí street honestly. búdi níbi tó dé yẹn ṣó mọ̀ pé mo dẹ̀ ní àìdíà kan tó dẹ̀ máa jẹ lọ. Eh. Yeah. Ẹ̀dá mi má má jẹ́ ìṣọmọ bí iláyé. Bá a ti gé lọ́wọ́ bẹ́ẹ̀ ní bọ̀ òrùka o. Ẹ̀dá mi má má jẹ́ ìṣọmọ bí láyé. Ọkọ mi Àrẹ̀mú. Mo ń gbọ́ nǹkan tó sọ. Kí ló dé tó ṣe máa ń sáré sọ̀rọ̀ bẹ́yìn? ṣòṣì ń bínú sí mi náà ni. pẹ̀lú ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ falálẹ́ àná. o ò torí ẹ̀ ló ṣe jẹ breakfast mo bẹ̀ prepare àbí ṣó dáa bẹ́ẹ̀. no no no no ohun tá a máa fi jà nìyẹn ohun tá a fi jà nìyẹn kò sí bó ṣe lè wò kó dé relationship èmi àti gẹ́gẹ́ bíi tọkọtìyàwó ọ̀tọ̀ ni family tèmi ọ̀tọ̀ ni kì í ṣe pé mi ò appreciate ẹjọ́ anybody wọn bọ̀tí tí mo sọ fún ẹ rí ẹgbọ́n mi rèé ẹ̀gbọ́n mi là ń sọ̀rọ̀ nípa èyí wọ́n lè ti jẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan táwọn ṣe ń gbà yẹn àṣìṣe ni tí ò bá jẹ́ ẹ̀gbọ́n mi nǹkan ṣe mo fẹ́ pa wọ́n ni wọ́n ti wo wo wo jẹ́ ká rọra fílẹ̀ bẹ́yẹn o já fílẹ̀ o. ṣùgbọ́n gbọ́ tí a bá ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ yẹn ló máa fi lélẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ kò lè ṣiṣẹ́ níṣẹ́ rẹ̀. wọ́n ti bẹ̀bẹ̀ wọ́n dẹ̀ ti yàtọ̀ wọ́n ti bẹ̀bẹ̀ wọ́n ti yàtọ̀ tí ògùn bá rí wọ́n sì wà mọ̀ kó yàtọ̀ ti wà nínú ayé wọn kò sẹ́ni tí ò kì í ṣàṣìṣe tó bá dẹ̀ ti realize pé gbogbo nǹkan tóun ṣe ń yẹn nǹkan tí ò dáa ni tó bá ti change ó ti change nìyẹn. well kò sí nǹkan tó lè fi mí wé bó bá fi mí wé anything déédéé ara mi ló ṣe bọ́ ń pé ẹ̀gbọ́n ẹ̀ yẹn ó fẹ́ ṣiṣẹ́ ńlẹṣẹ́ yẹn kò lè possible kò lè work. àwa táì tí ikú àti ìmọ̀ràn nǹkan tó lè ṣe try láti kọ́ olùkọ́ ti fún mọ̀ mi nípa àjọ wà lẹ́nu mi. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ mo really appreciate gbogbo yín ní ìdúṣẹ́ yìí torí ìfọwọ́sowọ́pọ̀ tá a jọ ní iná teamwork tá a jọ ní lórí company náà ló fà á tí ó fi lè débi tí ó délé ni àti ní àwọn branches káàkiri so gbogbo ẹ̀yin tí ẹ ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi tẹ́ ti bá mi ṣiṣẹ́ inú mi dùn ní ẹ̀yin tẹ́ ṣe tẹ́ ẹ̀dẹ̀ mọ́ dáadáa Mr. Yemi ẹ mọ̀ pé branch wa tó wà ní ọ̀nà ọ̀dọ̀ yín yẹn <laughs> ṣàwọn pé nǹkan ńlá kan wà tá à ń ṣe ń bẹ̀ project tí mò ń ṣe bẹ̀ gangan ni problem mi àti máa kúrò ń bí máa lọ síbi project yẹn téèyàn bá dẹ̀ mójútó wọn á ṣe bó ṣe wù wọ́n ni ìtúrẹ̀ ni mo ṣe wá wò pé àti máa kúrò bí máa lọ bẹ̀ máa kúrò bí máa lọ bẹ̀ kí n kúkú fara síbẹ̀ yẹn díẹ̀ ká máa fi parí nǹkan tí a ṣe owó ńlá là ń ná síbẹ̀ wọ́n má dẹ̀ lọ waste ẹ̀ dànù ó ní mo ṣe pé ẹ̀gbọ́n wá ẹ̀gbọ́n mi nìyẹn mo mọ̀ kẹ́yìn kankan ti mọ̀ wọ́n náà tẹ́lẹ̀ ó ní mo ṣe mú ẹ̀gbọ́n wá síbi láti wá head so ẹ̀gbọ́n ló máa take care of everything bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lè ṣiṣẹ́ ìyẹn ẹ̀yìn tí ẹ ṣiṣẹ́ dáadáa mo fẹ́ kẹ́ ṣe bẹ́ẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ fún ẹ̀gbọ́n torí tó bá report anyone of you ó ọwọ ọwọ ọwọ ibi kí wọn ti kọṣà àti ẹjì wá bí báyìí bẹ́ẹ̀ kò sí wàhálà. nǹkan tẹ́ ẹ bá sọ náà ni àbẹ́gẹ́sà. ah ok mo ti rí i pé kò sí nǹkan kan tí púpọ̀ yìí fẹ́ sọ náà ẹ ẹ bá wọn sọ̀rọ̀. mo kí gbogbo yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí bí ẹ ṣe bá àbúrò mi ṣiṣẹ́ dáadáa mo fẹ́ kẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi o ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi in case tẹ́ bá mọ̀ àbúrò mi ni o ọmọ ìyá ọmọ bàbá ó dẹ̀ jẹ́ ọmọ tó dá sí mi ó dá gangan ni o ó dá ni o ìfọwọ́sowọ́pọ̀ tẹ́ bá fọwọ́sowọ́pọ̀ mo fẹ́ kẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ fẹ́ mi hmm, mo fẹ́ kẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ fẹ́ mi and àwọn nǹkan kan máa change ṣẹlẹ̀ pé tí omi tuntun bá rú ẹja tuntun máa ń wọbẹ̀ ni hmm, àwọn nǹkan kan máa change irú ah, ok ìwúrú ẹ̀yìn sìn àwọn ògbọ́n tẹ́ kójọ yìí kò dáa fún iléeṣẹ́ yìí. ẹ kàn ní ìtẹ́ ọ̀ kò yé yín ẹ lè má necessarily fa kò tẹ́ ní ìtẹ́ ọ̀ ní láìpẹ́ bẹ́ẹ̀ ṣe rí and um, ok irú wọ come on wo nǹkan tó wọ wá síbi iṣẹ́ ìyẹn tiẹ̀ tún lọ wọ skippy skippy come on ṣé torí pé bí lounge no no no no ìyẹn omi ìpẹ́kẹ́ dress irresponsibly no no no no no àwọn nǹkan yẹn máa change but a tún máa bára wa sọ tí àbúrò mi bá ti kúrò níbí ok so cooperation yín ni mo fẹ́. òun náà lè ti gbọ́ tí wọ́n sọ yẹn ara nǹkan tí wọ́n sọ ń bẹ̀ ni pé transparency ó wà very very important ẹ̀rí pé mi gan sọ pé ẹ̀gbọ́n mi ni wọ́n bàtà àwọn náà dẹ̀ ń sọ wọ́n dẹ̀ emphasize lórí ẹ̀ kò yẹ yín wọ́n underline ètí wọ́n mention pé àbúrò mi ni àbúrò mi ni àbúrò mi ni tẹ́ bá wò dáadáa rí kó tó bí ẹ̀mẹjọ bẹ́ẹ̀ ni ara àwọn máa ń try láti fi ọ̀rọ̀ hàn so ẹ̀yin náà máa ń fi ọ̀rọ̀ sínú ẹ̀ sọ́jà ẹ ti mọ orú èèyàn tí wọ́n jẹ́ nìyẹn brasa yẹmi tó bá pè yín láti fà ẹ fà tí ò bá pè yín ẹ lọ bá wọn lẹ́yìn kẹjọ yanjú ẹ̀ ok ẹ̀yin lè má lọ. Former supervisor. so kì ṣe former supervisor. So gbádùn Because ìwọ kan yìí ló máa fẹ́ wò pé kí ló ń ṣẹlẹ̀ ní ìfú ẹ̀ kò ẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wo bí kẹrin ìṣẹ̀lẹ̀ nǹkan ohun tí òye yìí pọ̀ ju nǹkan tó yẹ yín lọ. Ṣé rí àṣà bó ṣe wà yẹn tó rà bàbà tó rà bàbà tó kí ọmọ ẹdìyẹ mọ́lẹ̀ tó gbé e lẹ́dìí yẹn wà ń fẹsẹ̀ halẹ̀ ló fẹsẹ̀ halẹ̀ gbogbo halẹ̀ ẹdìyẹ mọ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn. Àmọ́ ní báyìí àṣà ti wá kó lọ gbọ́ ọmọ pẹ́pẹ́ yẹn pẹ́pẹ́yẹ wa fọ lẹ́ran báyìí ó fọ lẹ́ran báyìí ó ń wò ṣe tẹni tó dé lẹ́rí ẹ̀mọ̀ ètò tó tó tó yìí máa ṣẹlẹ̀ késekése lẹ́rí kàsàkàsà bẹ́ẹ̀ bàbá késekése kí lẹ́sẹ̀ tó dùn lẹ́ni ẹyẹ má wọ̀rí kò lè yé yín. ó gbé o kò gbé o ẹ dìde kẹ lọ sí ilé ẹ ṣe o fẹ́ máa kọ̀ọ̀tù mi léṣẹ́ yìí tí o gbádùn ṣá àjọ kí ni pírọ́blẹ̀mù ẹ̀kan torí ọlọ́run náà kí ni òun fẹ́ sọ. bàbá àṣà ọ̀rọ̀ yóò tún jà fọ́ọ̀mù àtúfà báyìí sọ nìyí. anyway bàbá supervisor ẹ ẹ lè ṣe nǹkan sí. Allô? Ok. No, I'm sure you might call in the office in the next 15 minutes. Okay. ti jẹ́ olúmídé gbé mo ti jọ́kọ́ mi gbé. olúmídé jí gbé yóò ah! mi so possible ni. nọ́mbà yìí kò déédéé pè mí ni mi ò mọ ọwọ́ làwọn ti jọ́kọ́ mi gbé o wípé mi ti ẹ̀ mọ́kàn tó sọ orí wọn yé mi. ṣé yẹ possible ṣá. nọ́mbà tó pè mí náà lélẹ̀ yes nọ́mbà òun lè gbà. lẹ̀gbọ́n ẹ̀ mi lẹ̀gbọ́n ẹ̀ ẹ ẹ ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ má lù ẹ má lù ẹ má lù ẹ jọ ẹ má lù ẹ owó yẹn pọ̀ mo láti fẹ́ yára lè rí ní kíákíá ẹ ẹ ẹ bó tẹ̀ jẹ́ ten million ẹ bá wa ló ẹ a máa sáré wá owó tá a máa lè tètè wá ní ẹ jọ sá a sì lè sáré arrange ten million láìpẹ́ láìpẹ́ láìpẹ́ láìpẹ́ yìí ẹ hello hello hello. ṣé o ti ṣe kọ́ ọmọ kan bẹ́ẹ̀ olú bọ́ọ̀lìyà ó sì dà báyìí o ó ti mú sọ̀rọ̀ owó dání owó ni kò sáré wa ṣé o lè rí ten million. mo ṣe lè rí five million naira lẹ́sẹ̀. five million bá wo five million bá wo ohun gbọ́dọ̀ mo bí wọ́n sọ̀rọ̀ bí sọ̀rọ̀ ten million wá ten million jáde tó bá lè rí ten million. Okay màá rí ten million naira nísinsìnyí nísinsìnyí ó jẹ́ àdúgbò àdúgbò ń kọ́ mi ìfúnpẹ́ jọ máa ń lọ. Èrà ọmọ fẹ́ràn kòkó dénú. Bọ́dá mi ṣe kan. Ẹ ṣe mo rí lè appreciate yín a ò ní fi rí ẹ̀gbọ́n àǹtí mi àǹtí mi lè ń ṣe báyìí nà ó pé for how long lọ́wọ́ fi ṣogbo lè dá ẹ má sunkún ọ̀rọ̀ kò dá sọ yóò dẹ̀ ń dùn mí mo láìkẹ́ ó ń ṣe bí ẹni tí ò ní woman feelings ọ̀rọ̀ kan mi là ń sọ nípa èyí ṣé mo mọ situation tó wà báyìí ni àbí mo mọ nǹkan tó ń fojú lérí báyìí ìwọ sùúrù náà lè máa ṣe olóhùn á fún wa rí ṣùgbọ́n ìpele. àkànkẹ́ àwa náà ò dúró à ń gbégbèsẹ̀ lórí ẹ̀ bọ̀ dáàdì ni kò yọjú sáwọn tí ò bá jẹ́ ni kò jọ̀la. ẹ má wọrẹ máa pẹ́ o. àdàbẹ̀ ń fò gèdè bíi pẹ́yẹlé ò gbọ́ ẹyọ ilé mi kúkú gbọ́ títiri ló ń tiri. bọ́dé torí pé kí gbogbo nǹkan tí o fi àárọ̀ ọjọ́ ayé ẹ̀ kí gbogbo ẹ̀ bàjẹ́ mọ́ ẹ lójú tó o bá fọwọ́ ṣe gbé olúmídé sọ fún mi bẹ́ẹ̀. ẹni apẹ́jú ọkùnrin kò jẹ́ ní abá. o bá lè ṣe sùúrù o àbúrò mi lolú o tí gbogbo èèyàn bá tiẹ̀ wá gbà mí gbọ́ everybody feel pé èèyàn burúkú ni mí ṣé wọn ò tún lè gbà mí gbọ́ ni. gbogbo kùlẹ́ńgé kiri akíta tẹ́mi ń bá kiri àti jẹ́ ni mo ń gbọ́nà àti jẹ́ fúnra mi ni ó mọ̀ pé mi ì lè dá yan pa I cannot hurt anybody. ó mọ bọ́dé ten million naira tó gbà níbo ló gbé sí. Eh, eh, eh, ten million tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí. Ah ẹ wo wọn kàn sanwó ọmọgọ ni wọn ọmọgọ ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ yìí ó ṣàwọn bó ṣe wà lórí street ó mọ̀ ọ́. sori tí ilẹ̀ ìní bá máa fi ṣú tí mi bá gbọ́ gbọ̀ngàn five million naira nínú àkáǹtì mi ní ìtọ́jẹ́ ṣe àtẹ̀mí bọ̀dé máa ba yí ẹ̀ jẹ́ just try me try me máa ṣó ẹ. ìyàwó ti jájọ ẹ lójú ó máa ti tọwọ́ bọ̀ ṣọ̀lọ̀ ibo ló. you see kò sẹ́ni tó máa ṣe tí ò ní fi òbò ṣe ń fi èyí ọtẹni ti lọ ti lọ àwa tó kù ló kù má má bọkàn jẹ́ má bọkàn jẹ́ okay just take it easy. ẹ ṣe uncle Bọ̀dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwọn ajínipa tó ń jọ́kọ mi gbé wọ́n ti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe fọ́kọ mi wọ́n ti dẹ́mi ọkọ mi légbodò kí wọ́n ní mò ń dúró mú bóyá mo ṣe wá ń dọ̀rọ̀ gbogbo dọ́kúmẹ́ǹtì fún yìí mi kẹgbà kí mi ló lè bá kí mi síwájú ẹgbàá lọ́wọ́ mi lọ. I'll be fine kú àti tẹ́ni bá kú ẹni náà ló ń kù. ọ̀tá àbí ti kú ni. yẹ kò tán ẹ̀bí. tó bá kéde kọ́ra kí ọmọ olórí jẹ sí kòtò wọn ló sọ pé wọn ṣèmọlẹ fún un àṣírí ìyá tó jẹ́ pátápátá rẹ̀ àṣìwà burúkú yẹn kú nínú ẹ̀ náà mo dẹ̀ ń regret báyìí pé mi ò jẹ́ kí dáàdì àbí ẹ̀mí yẹn kò sí dáàdì inú láti pe ọlọ́pàá láti jẹ́ kán arrest ẹ látọ̀dọ̀ ẹ̀. ara ń tà sọ ni kì í ṣe gbogbo nǹkan ni ariwo ń bàjẹ́ kì í ṣe gbogbo nǹkan ni ìbínú bàjẹ́ kánò ti ṣe lẹ́ẹ̀kan ti arrest ẹ̀ ti pẹ́ ni irú nǹkan tó ṣẹlẹ̀ yóò ní máa ṣẹlẹ̀ you see. gbogbo wọn ti dín àpò wọn bá tẹ̀lé àti ìwọ mi àjọ lóye fake documents ló wà lọ́wọ́ yes àlejò everything ni láti lè mọ̀ pé èèyàn bí tó jẹ́ kò lè kúrò nínú ẹ̀rẹ́ náà. ẹ̀gbọ́n àgbà àyà burúkú yìí kò yẹ kó yanú ẹbí rárá àmọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ni wọ́n sọ pé ilẹ̀ máa ń bì ní ilẹ̀ àbíyẹ àjọbí àbíyẹ àjọbí àbíyẹ lèrè alájọbí àbíyẹ pápákà ní wọ̀nyí. bàbá yẹn lè lè sọ pé àwọn ló ṣe ṣẹ́kù fún àwọn ló ṣe two point five million fún wọn. <coughs> Ah, àwọn lílé yìí. mi ò rẹ̀ wọ́n ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ sá. Táyọ̀. ẹ̀gbọ́n ṣé mo máa yìí ni ẹ̀gbọ́n mi gangan rẹ̀ tí wọ́n bí mi lẹ́yìn. ẹ lè bí pé máa yìí wá fi fake check wá ra ọjà oyebíye ní kọ́ńtà wọn máa yìí. ìwà burúkú ṣe wà nínú yẹn báyìí ẹ ṣe ń wá owó ń gbogbo ọdún báyìí ẹ tún mú fraud ẹ tún mú mọ́gbé tẹ́ ẹ ṣe ẹ̀yin kan náà ọ̀rẹ́ bá bàbá wa ìyàwó bàbá wa ẹ bá lájọṣepọ̀ ah, ah. ẹ̀yin kan náà lè fẹ́ pa bàbá wa kó tó di pé wọ́n kú ní mo ṣiṣẹ́ wà lórí ẹ̀ báyìí. oh, ẹja ẹja ẹja ẹja yóò tọrọ fún wa lẹ́ka rẹ̀. ẹja oh, ìpàdánù máa kọ́ mú mi lọ máa kọ́ mú mi lọ àwọn òsì ọ̀hún. àbúrò máa kọ́ mú mi lọ. òyà mú. máa kọ́ mú mi lọ. ọ̀dẹ̀ wo kí wọ́n máa fi ṣe fún ẹ̀sùn bẹ̀ mọ́jú. Elédùà dákun yé, màmá jẹ́sà ṣe dànù. Ẹlẹ́dàá mi dákun yé, màmá jẹ́ bí mo pàpà láàbí.